tv ojú wa tó lé ojú wa tó kó. ohun tí mo wá sọ fún gbogbo àgbáńlá ayé lónìí ohun mẹ́ta tá a fi rán mi tí olúwa sọ fún mi ẹ gbọ́ ó ṣeé ṣe kẹ́lòmíì ó gbàgbọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ má gbàgbọ́ ṣùgbọ́n mi mọ̀ pé àtẹni tó gbàgbọ́ àtẹni tí ò gbàgbọ́ kì í ṣe pé ẹ fẹ́ fún mi lówó mẹ́ kì í sì ṣe pé mi fẹ́ kì í ṣe pé mo fẹ́ jẹ nǹkan kan bẹ̀ tàbí ẹni tẹ́ tí mo fẹ́ gbà owó yín nú ẹ̀. ẹgbọ́n àkọ́kọ́ gbogbo ẹ̀dá tó bá súnmọ́ Sunday olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mo fọlọ́n bẹ̀ yín bíbélì ní fẹ́ràn ọmọnìkejì yẹn gẹ́gẹ́ bí ara rẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ tó bá mọ̀ bàbá yìí rí tó súnmọ́ ẹjọ́ ẹ bá jíṣẹ́ fún kì í ṣe àdúrà lásìkò yìí kì í ṣagbára o ṣùgbọ́n yìí kíyèsára la jẹ́jẹ́ lèmi gbàdúrà tán lóru olúwa gbé àwòrán Sunday Ìgbòho wá fún mi ó sì fi hàn mí bí àwọn èèyàn kan ṣe ń ṣan ṣe ń negotiate láti rí i pé wọ́n fẹ́ bẹ àwọn tó bá súnmọ́ lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe súnmọ́ láti dá okùn ẹ̀mí ẹ olódì rẹ̀ gbà ẹjọ́ torí ọlọ́run mò ń bọ̀ wá sọ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀kejì tá a fi hàn mí ni pé lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí olúwa sọ fún mi ègbé ni fẹ́ni tó ń gbà tó ló wà wí olúwa ní alágbára ńlá kan fẹ́ jábọ́ tó bá sì ti jábọ́ ká gbàdúrà o ká má rí ogun kó wọn paná ogun tó lè tẹ̀yìn ẹ̀ wá dandan ni yóò jábọ́ wọ́n fẹ́ dúrọ́pù alágbára ńlá kan ẹ̀kẹta bẹ̀ mo rí ìlú tuntun olúwa sọ fún orílẹ̀-èdè tuntun ni wọ́n beautify ẹ̀ orílẹ̀-èdè táwọn ìrẹwà ó dùn gan orílẹ̀-èdè yìí ní àlàáfíà ó sì ní ayọ̀ olúwa ní new nation ni mò ń wò yẹn èmi ẹ má kóòtù mi rọ́ǹgì o mi ìdáwọ́kọ any nation mi ìdè dáwọ́kọ any country ṣùgbọ́n mo rí orí bí mo ṣe rí dé ni mo ṣe sọ fún yín mo rí orílẹ̀-èdè tuntun kan ṣẹ́gbọ́n mi orílẹ̀-èdè tuntun kan bọ̀ wá kí gbogbo èèyàn fọkànbalẹ̀ nígbà tí ayọ̀ bá dé tí ògo dé tí àlàáfíà dé tí ìbùkún dé lórúkọ olúwa wọn nífẹ̀ẹ́ àti ń ṣàwátì. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.